وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أعزني الله وإياكم من النار أيها المسلمون اتقوا الله تبارك وتعالى لا تنسوا أن هذا الشهر هو شهر حرام حيث قال سبحانه في حقه وأخواته ولا تظلموا فيهن أنفسكم بأكل أموال الناس وأخذها ظلما وظلم الناس بالضرب والشتم والتعدي والاستطالة على الضعفاء قال الله تبارك وتعالى ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهتعين مقنع رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال وقال سبحانه إنما السبيل على الذين يظلمون الناس وقال سبحانه وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون وقال سبحانه لا تظلمون ولا تظلمون وقال سبحانه ومن يظلم منكم نذكه عذابا كبيرا وقال عز وجل فيما يرويه عنه نبيه صلى الله عليه وسلم يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظلموا وقال صلى الله عليه وسلم اتقوا الظلم فإنه ظلمات يوم القيامة وقال صلى الله عليه وسلم من ظلم بين شبر فوقه الله من سبع عرضين وقال صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلح ثم قرأ رسول الله صلى الله عليه وسلم وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه عليم شديد وقال صلى الله عليه وسلم واتقوا دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب لا تظلموا الله يا عباد الله بالكفر قال تبارك وتعالى والكافرون هم الظالمون ولا تظلموا الله بالشرك يقول الله تبارك وتعالى إن الشرك لظلم عظيم لا تظلموا عباد الله ومخلوقاته وذلك بأذيتهم في أعراضهم أو أبدانهم أو أموالهم غير حق قال نبي الله صلى الله عليه وسلم من كانت عنده مظلمة لأخيه من عرضه أو من شيء فليتحلله منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم إن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته وإن لم يكن له حسنات أخذ من سيئات صاحبه فحمل عليه وقال صلى الله عليه وسلم من اقتتها حق امرئ مسلم بيمينه فقد أوجب الله له النار وحرم عليه الجنة فقال رجل وإن كان يسيرا يا رسول الله فقال وإن كان قديبا من أراك وقال صلى الله عليه وسلم لن يزال المؤمن في فسحة في من دينه من لم يصب دما حراما وقال صلى الله عليه وسلم كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه وقال صلى الله عليه وسلم أتدرون المفلس قالوا يا رسول الله المفلس فينا ما لا درهم له ولا متاع فقال إن المفلس من أمتي يأتي يوم القيامة بصلاة وزكاة وصيام وحج فيأتي وقد شتم هذا وأخذ مال هذا ونبت عن عرض هذا وضرب هذا وصفك دم هذا فيؤخذ لهذا من حسناتي وهذا من حسناتي فإن فنيت حسناته قبل أن يقضى ما عليه أخذ من خطاياهم فطرح عليه ثم طرح في النار أيها المسلمون إن من أعظم الظلم المماثلة بحق عليه ما قدر مع قدرته على الوفاء لما في صحيحين أن رسول الله صلى الله عليه وسلم قال مثل الغني ظلم ومن الظلم أن يظلم المرأة حقها من صداكها ونفقتها وكسوتها وهو داخل في قوله صلى الله عليه وسلم لي لواجد ظلم يحل عرضه وعقوبته ومن الظلم يا عباد الله أن يستأجر أجيرا أو إنسانا في عمل ولا يعطيه أجرته وفي صحيح البخاري أن رسول الله صلى الله عليه وسلم قال يقول الله تبارك وتعالى ثلاثة أنا خصمهم يوم القيامة وما كنت خصمته وما كنت خصمه خصمته رجل أعطى بيا ثم غدر ورجل باع حرا فأكل ثمنه ورجل استأجر أجيرا فاستوفى منه العمل ولم يعطه أجرته أيها المسلمون يقول صلى الله عليه وسلم لتؤدون الحقوق إلى أهلها يوم القيامة حتى يقال للشاة الجلحاء من الشاة القناء أيها المسلمون لا تظلموا أنفسكم بتجزيتها بآثار أنواع الذنوب والجرائم والجرائم والسيئات من معاصي الله ورسوله قال تبارك وتعالى وما ظلمون ولكن كانوا أنفسهم يظلمون فمرتكب الكبيرة يا عباد الله مرتكب الكبيرة من الإثم والفواحش هو ظالم لنفسه إذ عرضها لما يؤثر فيها من الخبث والظلامة فتصبح به أهلا للعنة الله والبعد منه تعالى لا تظلم الله يا عباد الله ولا يظلم بعضكم بعضا ولا تظلموا أنفسكم فتندمون اللهم أعنا لترك الظلم نحو ربنا ونحو عباد الله ونحو أنفسنا إنك أنت العدل البر الرحيم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وآله وأصحابه أجمعين أيها المسلمون لا تنسوا أننا في شهر الحرام شهر الذي كان الظلم فيه أشد تحريما أكثر من الأشهر الباقية adọ́pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ń re gbogbo àgbáńlá ayé ọlọ́run ọba náà ni adọ́pẹ́ fún. bákan náà atọrọ ìkẹ́ àtọlà fún ẹni tọ́lọ́run gbé dìde kọ́ máa já àánú fún gbogbo ayé ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ máa bá nẹ́bí yàtọ̀ àwọn aráàlú rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti àwọn ẹni tí wọ́n wà lórí ìlànà ẹ̀sìn rẹ̀ ní ti dára títí di ọjọ́ ẹ̀san ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ ọlọ́run ọba o ká gbàgbé pé nínú wọn tá a sọ ṣáájú wípé oṣù tá a wà ń bẹ̀ ìyẹn oṣù rọ́jàpù tọ́jẹ́ ọ̀kan nínú àwọn oṣù abèèwọ̀ mẹ́rin ta sọ alákọ̀ọ́kọ́ òun náà ní kíni ọ zulkaada ìkejì ní zulhijja ìkẹta ní muharram ẹlẹ́ẹ̀kẹrin náà ló sun rọ́jà bùtà wà ń bẹ̀ yìí kí ọlọ́run ọba àlekè ọlá ọ̀tọ̀ lórí lọ́lọ́run fi oṣù mẹ́rin ọlọ́run lẹ̀ gbọ́dọ̀ bóra yín sí ń bẹ̀ ti àbòsí ṣíṣe ọlọ́run ní kò wáyé ní oṣù yìí wáyé ní gbogbo oṣù o ṣùgbọ́n tó sùn yìí tún lágbára bí yẹn bá lọ sábòsí ń bẹ̀ pẹ̀lú kéèyàn jẹ dúkìá yẹn kéèyàn gbé alọ́nà tí ike ẹ̀jẹ̀ ń gbà ìsìlẹ́tọ̀ sí nǹkan yẹn tọ́bí ní oṣù tún lágbára pọ̀ bí owó èlé ogún owó lówó dúkìá ń dúkìá kéèyàn jẹ mọ́lẹ̀ lọ́nà tí ò dáa ẹ̀tọ́ ẹlẹ́tọ́ kéèyàn má fún ẹ̀rí àti kéèyàn bóyàn sí pẹ̀lú kéèyàn lù ú àbí kéèyàn bóyàn àbí kéèyàn ta ẹnu àlà síyàn kọ́ lágbára kọ́ wá fi agbára rí ọ̀lẹ́ jẹ ẹ̀rí ni nínú gbogbo ṣùgbọ́n ìdí ìwọ̀ tún lágbára nù jàbùtà wáyé ọlọ́run ọba báyìí. wípé ẹ má lérò wípé ọlọ́wọ́n ọba àlekè ọlágbàgbé o nípa ohun táwọn alábòsí ń ṣe ọlọ́run ń lọ wọn lára níjọ́ tó ṣe yípo ju àwọn alábòsí ọ̀yọ́ sọ̀ọ̀lọ̀ níjọ́ yẹn ìyẹn ọjọ́ gbẹ̀dàlẹ̀ kẹ́yàmà àwọn alábòsí yìí ojú wọn kòrò mọ́ wọn lágbárí tó ṣe yí wọ́n máa wá yára wọ́n máa sáré wọ́n máa sáré kíjokíjo káàkiri tí wọ́n tẹ̀rù wọn ba wọn ò tiẹ̀ ní ilé yíjú gbobí tí ò kọ́mọ kódà ọ̀kẹ́ wọn máa gbọ̀n pẹ́pẹ́pẹ́ ọlọ́run wa kọjú dànù sọ̀tún láyé pé a ní òkìlọ̀ fáwọn èèyàn lọ́jọ́ tó ṣe wípé ìyàwó wa dé bá wọn àwọn alábòsí ọmọ wa sọ báyìí pé rọ́bànà wọ́n lọ́wọ́ ọbẹ̀ lẹ́dàá wa o ọ̀yá lọ́wọ́ alára dàsìkò kan á jẹ́ pé rẹ̀ á sì tẹ̀ láwọn òjíṣẹ́ àní sàbòsímọ̀ ẹ̀rí ọlọ́wọ́ máa sọ pé káànẹ́bí sọ fún ọ pé awọlẹ̀ ń tẹkùnù àkàtàmùtòmí nǹkan wẹ̀lẹ̀ ṣé ti búra fẹ́ ṣe báyìí tẹ́lẹ̀ à sí ń bi àti ń jẹ yín yìí o ẹ̀rí ọlọ́wọ́ máa ní ẹ máa gbé ibùgbé àwọn alábòsí àwọn tí wọ́n awọn wọn sí kẹfà yọ wàá hẹ̀ sẹ́yìn mùsùlùmí onígbàgbọ́ òdodo tá a ọlọ́run lílé yìí tá à ń sọ ìdọ̀rọ́bù náà lẹ́kùnmí lẹ́hàn sẹ́lẹ̀ à ń gbà pẹ́ẹ́rẹ́ kalẹ̀ fún yín ni o ọlọ́run tún sọ nínú ayé mi káfíìrì pé àbòsí sí ọlọ́run ọba onífẹ̀ẹ́ sí ọlọ́run ní ìnáwó sẹ́bílù alẹ́lẹ́dẹ́ yẹn lèmú nàná àwọn ẹni tí wọn ò ní rọ́nà tí wọn ò ní rọ́nà tọ́nà ẹ̀ máa dí mọ́ àfi kí wọ́n sáré bínú ọlọ́run wọ́n padà ríbi tọ́rọ̀ wọn padà já sí ọlọ́run tún sọ ní àyà mi wípé àní ẹ má ṣàbòsí tẹ́ ẹ bá ti ṣàbòsí ọlọ́run ọba tó ṣẹ̀dá wa ní òun ní òní ìbòyìn sí o bàbá tó á ṣàbòsí mọ́ọ̀rọ̀ fúkà bìtọ̀láàmì bẹ̀rẹ̀ àbí ẹlẹ́dàá rẹ̀ tún ṣàlábòsí ọlọ́run tún sọ ní àyà mi wípé àní ẹni yóò tọ́ bá ṣàbòsí nínú yín ọlọ́run ni àá jẹ níyà tó tóbi jùlọ. ọlọ́run ọba àlekẹ́ látúnṣọ nínú ẹgbàá wájú àná sallallahu alaihi wasallam tó gbà wá látọ̀dọ̀ lọ. hadith yìí ni wọ́n máa ń pè ní alhadithul qudusi ọ̀nìyà ìbẹ́ẹ̀dì ẹ̀yìn mi o. mo àbòsí ṣe léèwọ̀ fúnra ara mi. mo wá gbé e kalẹ̀ léèwọ̀ láàrin yín náà ẹ má bọ̀ra yín o. bẹ́ẹ̀ dẹ̀ ni bá wò pé òun jù ta mu ẹ gbọ́dọ̀ bóra yín sí o ọlọ́run tún sọ nù àbí anísọ̀sọ́lá tún sọ nù àdéhìí mi wípé àní ìpáyà àbòsí nítorí pé àbòsí ṣíṣe yìí òkùnkùn níjọ́ gbé ndàlẹ̀ kẹyàmà òjíṣẹ́ ọlọ́run sọ wípé ẹni ọbẹ̀ ṣàbòsí àwọn jílẹ̀jílẹ̀ ó ṣe wípé ó mú ilẹ̀ ó fẹ́ rọra mú ẹsẹ̀ kan péré ló mú sí tọ́ba díjọ́ gbé ndàlẹ̀ kẹyàmà gbogbo ilẹ̀ méjèèjì ni wọ́n á fi fún mọ́rúfẹ́ níbẹ̀ níjọ́ gbé ndàlẹ̀ kẹyàmà ẹ̀rí ànábì sallallahu alaihi wasallam ó tún múrò yẹn ọlọ́run ọba ọlọ́run ọba lẹ́yìn mú lè yóò máa ṣe ìlọ́lára fálábòsí níbi pé tó ti padà gba amú báyìí lámì òkèlè òní jùlẹ̀ mọ́ nígbà wa sọ̀rọ̀ báyìí ọwọ́ akàrọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ̀sọ̀ báyìí pé àní báyìí ni ìgbàmú ẹlẹ́dàá rẹ̀ nígbà mú lu kéréje tí lu kéréje yẹn bá àńdádájú ìgbàmọ́ ẹlẹ́dàá rẹ̀ ń kọ́ ohun tó lé ní tó sì máa ń ta ni sí máa ń roni. ànábì sallallahu alaihi nígbà tó rìn àfáwà Mu'adh bin lọ sí ilẹ̀ Yemen tó ní kọ́ pé wọ́n tí wọ́n ti gbọ́ta òhìdù yé tán wọ́n pa wọ́n láṣẹ kí wọ́n kírun wákàtí márùn ti gbọ́ yé tán kí wọ́n tún ṣe kí ni o kí wọ́n tún ọ wá ń kìlọ̀ fún àfáwà sọ̀rẹ́ o kọ́ má jásí pé dúkìá wọn tó lápọ́nlé jù lọ lọ́sọ̀pọ̀ ọ̀sà àgbà ní zaka ìtẹ̀kì dáwà tẹlifọ̀sùlùm fáyà ìpè tí ó ti ẹnu ẹni tá a ṣàbòsí fún jáde bẹ̀rù rẹ o nítorí pé ìpè tí alábò ẹni tá a ṣàbòsí fún ìpè tó bá tẹ́ ee kò ní sí gàgá kan láàrin rẹ̀ sọ́lọ́wọ́n bá fún àwọn ọ̀jà àlà lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́wọ́n ọba àlekè ọlọ́gbà ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ má bọ ọlọ́wọ́n ọba sí pẹ̀lú ṣàìmórè sùn. ẹ̀rí gbogbo òdẹ̀ra tọ́lọ́wọ́n bá si! ọlọ́run náà ẹjẹ́ àdúpẹ́ rẹ̀ má jẹ́ àdúpẹ́ lómi mọ̀ ọlọ́run ẹjẹ́ fún ọlọ́run ọba àlekè ọlá ní ni wọ́n ṣe nítorí pé wọ́n tọ́ yẹ kí wọ́n fi dúpẹ́ ni wọ́n ẹ ọba sí pẹ̀lú máa fi nǹkan míì kéjì ẹ̀ nínú ìjọsìn a bá ń kọ́ lọ́hùn ká má pe nǹkan míì bá a bá ń bẹ̀rù tá a bá ọlọ́run ká má rẹ̀kẹ̀ nǹkan míì tá a bá ń gbára ọlọ́run ká má gbára lé nǹkan bá a bá ń ṣèlérí fọlọ́, ẹ má jà tún lérí fún nǹkan mi mọ́ ẹ̀rí ọlọ́run ọba sùhánà ọ̀tá wípé àní ẹ̀bọ ṣíṣe ìfi nǹkan ọlọ́run ní làtọ́lùmù tóbi ni ẹ má bora ara yín sí ẹ̀yìn ẹ̀dá ọlọ́run àbòsí àárín ara wọn ti bíi kéèyàn fi ara nìyẹn kéèyàn kọ́ ọbọ̀ personality yẹn kó bàjẹ́ ọkàn rí yẹn ọlẹ́jàbù rẹ̀ ni wọ́n jọ ń rìn ọjọ́ àṣẹ́wó ni ẹnìkan bọ́yá ọkọ̀ bàjẹ́ sọ́nà ni wọ́n sọ́gbà arìnrìn òru ni àdàpé olè ní ara àbòsí lélẹ́yìn náà jẹ́ àníṣe ẹbí ìbora yín sí ẹ̀yìn ẹ̀dá ọlọ́run ọba pẹ̀lú kẹ́ máa ṣe sùtá fún ara yín pẹ̀lú ìmọ̀ personality ọmọlúwàbí èèyàn àbí ise fún yẹn lára àbí dúkìá yẹn lọ́nà tí ọ̀tọ́ anábì sallallahu alaihi nínú ọ̀rọ̀ sọ fún àwọn àlè ọmọ lójú ayé rẹ̀ ó ní ẹni yóò ti àbòsí ọmọ rẹ̀ kẹ́ńbà ń bẹ lọ́dọ̀ rẹ̀ bóyá ti fọwọ́ pásínálítì rẹ̀ ni ẹ̀rí àbí nkẹ́kẹ́ lọ́dọ̀ sàbòsí ẹ̀ kò kí ń ṣẹ̀tọ́ rẹ̀ ó mu sọ́dọ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ní ń bẹ lọ́dọ̀ rẹ̀ fọ́lì yẹn ti hàlẹ́lẹ̀ homi ni òlìyẹ́ báwa náà ẹni ọba nírú nǹkan bẹ́ẹ̀ tó bá ti délé kọ́ lọ padà bóyá ba personality yẹn jẹ́ ni eléyà ṣòro láti pé kéèyàn lọ sọ fẹ́ nìyẹn yìí pé wọ́n máa sọ pé ọ̀lẹ́kẹ̀ẹ́ ní báyìí ni ọ́ àtúnṣe lè yọ ọ̀sán pọ̀ fẹ́ ṣe ìbàjẹ́ ni ó tún fẹ́ padà ṣẹlẹ̀ pẹ̀lú sáwàdí yẹn gẹ́gẹ́ bá a ṣe rí i pé nu májẹ̀mú tọ́lọ́wọ́n bá fi lè gba tútú bá ẹ̀dá tó bá yẹ pé tẹ̀m̀bẹ̀ láàrin yẹn sọ́lọ́hún àkọ́kọ́ kéèyàn sí wọ́n bí ẹsẹ̀ kéèyàn sábàámọ̀ lórí ìdí yẹn ti ṣe kí yẹn dẹ̀ lẹ́mìí pé òun ò ní padà mọ́ ẹ̀kẹta nìyẹn sínú ẹ̀ṣẹ̀ yẹn níbi ohun tọ́lọ́mùbá tún ní kó kù fóun nù gbèsè ayé òun. bí yẹn bá wá fóun yẹn sí pẹ̀lú pé yẹn ba ìjọmọlúàbí yẹn jẹ́ kì í sọ̀pàrọ̀ yẹn pè lọ́pàrọ̀ kì í solè yẹn pè lólè kì í sẹ́ni ebú yẹn bu kì í so ń yẹn pè ló ń àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú nǹkan tó yẹ pé sẹ́ni yẹn bá gbọ́ pé yẹn ṣe nǹkan bẹ́ẹ̀ nù rẹ̀ á bàjẹ́ ẹ̀rí àbòsí ni anabi sallallahu alaihi wasallam wípé ẹni yòówù tó bá yẹ pé àbòsí ọmọ ọ̀yà rẹ̀ kan bẹ lọ́dọ̀ ẹ̀ àbí dúkìá rẹ̀ kan lọ́gbà kéésì òun lónìí ó sì wà lọ́wọ́ ẹ̀ báyìí kí kálukú wa kálá sí kíni o kálá ọ̀dà nǹkan yẹn padà anabi ń sọ fáwọn àlẹ́ ọmọ ìjọ yẹn títí lónìí olónìí ti ń sọ̀rọ̀ yìí ẹni tẹ́tọ̀ ẹlẹ́tọ̀ bá ń bẹ lọ́wọ́ ẹ̀ kọ́ lọ́dà padà o bí yẹn bá sì gbòòyàn sí pẹ̀lú kọ́ sọ̀rọ̀ ẹ̀ láìda àtúnṣe lèyàn fẹ́ ṣe wàhálà òtún ṣẹlẹ̀ ni kò sí ohun téèyàn ó sì ju pé ibi téèyàn ti sọ̀rọ̀ ẹ̀ láì da yẹn èèyàn wàá tún lọ ọbẹ̀ lọ sọ̀rọ̀ rẹ̀ dáadáa èèyàn wàá tún wàá tẹ̀ kájú bẹ́ẹ̀ yẹn lọ. ebe yìí mẹ́lẹ̀ wíńkẹ́ wá mọ̀ ń parẹ́ ń parẹ́ kò yé mi dáadáa ni o mo ti padà gbọ́ mo ti padà mẹ̀kúnrẹ́rẹ́ ń parẹ́ torí bí mo ṣe sọ́njẹ ló yẹ o ẹ̀rí torí pé gbólómù ni. Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni tí wàá bò sí bẹ́ẹ̀ bá ń bẹ lọ́wọ́ ẹ̀ kọ́ya tètè lọ bọ́ pábọ́sẹ̀ kó ń bẹ̀ lónìí tá ń sọ̀rọ̀ yìí o kó tó dijọ́ kan tó ṣe pé kò ní sí dínẹ́rù mọ́ o pounds ò o dirham ò ní wúlò yẹn sílẹ̀ o ẹ̀rí débi wípé ẹni tó sí yẹn tó bá ọba wá sí rere fún wọ́n á wá mú nínú àìda ẹni tó bò sí tóbi já pé gbogbo àwa tí nǹkan kékeré kan àbí ní ńlá kan ká má fojú kéré rẹ̀ ká má fojú kéré rẹ̀ pé mélòó wá lè tèmi sínú èyí táwọn èèyàn máa ń ṣe káyọ̀ sì lọ da padà fẹ́ni tó bá ní ẹ̀tọ́ látòní lọ nítorí pé àmọ́gbá ọmọjọ́ gẹ́gẹ́ bí àwọn sọ̀sọ́ lásì máa ń sọ nínú hadith abdullahi bin umar ó ní kó ń fi dúnìyà ká ẹnì kan gọ̀rí máa wà láyé bí àjèjì ọ̀ adìrú ó ní tílẹ̀ bá mọ́ ọ má retí kó dà sálẹ̀ tó o bá wá lẹ́lẹ́ má lérò òkòjì nígbà tá àwa aṣọ àìjí mọ́ àkúkú mọ́ torí bẹ́ẹ̀ sábò sí kẹ́ńbà ń bẹ lọ́wọ́ ẹja lọ́dà padà o anabi sallallahu alayhi wa ó ní ẹni yóò tọ́ bá já ẹ̀tọ́ ọmọ mi nígbà pẹ̀lú búra rẹ̀ pé ní wọ́n ní ọyá sí ó sì arákùnrin kan wá ń bẹ́ńbẹ́ ń gbà tánà ibi sọ̀rọ̀ yẹn náà wọn sábẹ́ wọn nílò òjíṣẹ́ ọlọ́run tó bá ajá sí pé nǹkan díẹ̀ ní nǹkọ́ nǹkan kínkínní ní nǹkan yẹn kì sí ìyẹn lè yẹn ní ìyẹn wá búra yìí pé èmi mo ní kódà búra ọlọ́run náà tún kọ́ ọlọ́run ní àlóńtọ̀ òun ti ṣe náà lọ́rẹ̀ ẹ̀yẹn lórí anabi ni wa nkẹ́ni kọ́díba min arọ́ọ̀kì kódà bọ́ jẹ́ igi pákó ẹ wo bó ṣe igi pákó ní ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ni ẹ̀ wá èmi ní wọ́n tún ní bura wọ́n tún búra ní ńgbọ́dọ̀ ẹ wo bó ṣe mi gba o irúfẹ́ ẹniyẹn pẹ̀lú tó ṣe yẹn ó ti fúnra ara rẹ̀ anabi sallallahu alayhi lábẹ́ àbòsí ṣíṣe òun náà ní kẹ́mi yẹn tọ́wọ́ èèyàn bọ́ ẹ̀rí kódà ọlọ́run wí nínú àyà mi yìí pé wala taqtulu anfusakum innahu kana bikum rahima ẹ má para yín o tọrọ lọ́wọ́ ọba aláàánú lọ́jọ́ fún yín kò fẹ́ kẹ́ ẹ para yín o ẹ̀rí kẹ́mi èèyàn kò ti ọwọ́ ẹnìkan bọ́ ee ọláyà àbòsí ni o anabi sallallahu alayhi wa ó ní mùmí ní òní yẹ kò ní gbò. yóò máa wà nínú ìgboro ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn rẹ̀ ó sì máa fẹ̀ yóò máa gbòòrò ọlọ́wọ́n máa rí sẹ́ni tí ń sẹ̀sìn mọ́ọ̀làm yóò sì bìdá mọ́ haraman tí ọba ti fa ẹ̀mí èèwọ̀ yẹn ni pé tí ọba ti jẹ̀jẹ̀ ìwọ́lẹ̀ ẹ̀rí tíyàn ọba ti fa ká sọ̀rọ̀ afúnpá nìyẹn àti ibi ọ̀pamọ́ àti ibi ọ̀bọ̀ọ̀ta ká sọ̀rọ̀ fún ẹlòmíì ó lè jẹ́ ìpànìyàn sí ojúkọ lójú ni. irú àwọn tí ń yọyún eléyàn gbajúmọ̀ lọ́dọ̀ àwọn obìnrin irú àwọn tí ń yọyún ìpànìyàn nípànìyàn jẹ́ àbáwọn omi ìtọ́jú ẹgbẹ́ ọgbẹ́ ẹnìkan wọn lè sọ pé ẹnìkan bẹ́ẹ̀ jí ni o nítorí àwọn fi fún béèrè títí kò yí ni wa wọn ni ni àlọ́ bẹ́ẹ̀ ló ṣe wà nínú ẹ̀sìn láti àná wá títí dòní tabari àwọn èèyàn ẹ̀rìn gbà tí Allah tabaraka wa ta'ala ti ń fún wa nírò nípa àwọn ọ̀jọ́ sẹ́múdáwá ọlọ́run sọ ń pa wọn wípé ìdìbò àti àṣìkọ́hà ń gbé lórí ibú wọn tó nẹ̀rọ wọ́n ń pè ní kùdárù àbí kùdárù òun lọ́ lọ gúnra fún mi sálíù ọ̀rọ̀bìnrin kan lu olóhùn ọ̀fẹ́ obìnrin yìí lówó ó lókìkí ó dẹ̀ gbajúmọ̀ gan èèyàn pàtàkì nílùú ọwá ló lò wọ́n fẹ̀ obìnrin wa ń tọ́ bá ti lè gún àkúnmí sálíù kò le tọ́ bá ti gun kò sí wàhálà ọba ní àtọ́rọ̀ àkúnmí òun ó gùn ọ̀nà tó bá gbogbo òlu á sọ fún wọn ẹ̀rí á sọ gbogbo òlu ìpè àkúnmí yìí wọ́n fẹ́ pa tẹ̀yìn lọ́rùn bí àkúnmí ṣe ń ṣe gbogbo wọn náà ní wọn lọ́rùn ó gun bó ti ọlọ́run la wá rọ̀jò ìyàlé wọn lórí pẹ̀lẹ́sẹ̀ wọn ọlọ́run wá sí ìyàyẹn dọ́gbadọ́gba ìbéèrè ọmọ wa wáyé pé ṣé gbogbo wọn ni wọ́n para kún mi ni mímí kò dárò nìkan ló dìde lọ́lọ́gbọ́n àfúnmi pa bẹ́ẹ̀ ni gbogbo wọn ni wọ́n lọ́wọ́ sí látàní wá títí dòní tá a bá rí àwọn èèyàn one thousand àti wọn jù bẹ́ẹ̀ lọ gbogbo wọn akójọ lórí èèyàn kẹ wọ́n bá bẹ̀rẹ̀ sí lọ́ọ̀kẹ́ lóko ó sì lè já sí pẹ́ lómi òkóòrè òtí ẹ̀ ní dọ́dọ̀ rẹ̀ rárá tí gbogbo wọn sá gba pa wọn lọ́ọ̀ pa yẹn bá fi kú níbi wọ́n bá ti ń lòfin ẹ̀sìn gbogbo àwọn èèyàn one thousand pátá wọn gbọ́dọ̀ yí lọ́rùn bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ọ̀pànìyàn ti rí bí èèyàn pààyàn gbọ́dọ̀ tọ́ka pé kí wọ́n pààyàn kọ́lọ́wọ́n bá àlekẹ́ ọlákọ́sánú abẹ́ àbòsí lòun náà wà ó ní mùsùlùmí sí mùsùlùmí èèwọ̀ ní ká ara wa lẹ́ o èèwọ̀ ní ká àwọn nǹkan márùn kan ni wọ́n ń pè ní al-kulliyatul khams tẹ́sí wá dáàbò bò ṣẹ̀ríà islam wá dáàbò bẹ̀sìn ni òbí sọ wípé èèyàn gbọ́dọ̀ sọ lẹ́ẹ̀kẹ́rẹ́ wípé mi ti change ẹ̀sìn mi lánàá ó ní kí n ká lọ mọ́sára àdúgbò mi ti change ẹ̀ lánàá mi ìpadà mi ìpadà sí islam lánàá náà ni mi change ẹ̀ bí wọ́n bá ti ń lo ìdájọ́ ẹ̀sìn wọ́n fẹ́ kó ń tọ̀ wọ́n jáde láyé kó kó láyé fáwọn ẹni tí wọ́n máa ṣẹ̀sìn torí kí o torí kó pààrọ̀ ẹ̀sìn ṣeré àwọn adáàbò bẹ̀ mí èèyàn kẹ́ gbọ́dọ̀ wo sunkún báyẹn ẹ̀rí nítorí ẹ̀jẹ̀ àwọn sọ pé àárọ̀ ọmọ ẹ̀ gbọ́dọ̀ pààyàn ẹni ọba pààyàn kí wọ́n pa àwọn náà so nípa bẹ́ẹ̀ sẹ̀rí àti wàá dáàbò fọmọlúàbí ẹ gbọ́dọ̀ bà personality yẹn jẹ́ nítorí ẹni sẹ̀rí àti kọ kálẹ́kọ̀ọ́ sinẹ́mọ́ yẹn nínú ìdájọ́ tó le jù láyé lóde lónìí látàní wá gan láti gbà tánàbí ti mẹ́sìn wá kéèyàn kí n sọ pé aṣẹ́wó ni mo tẹ́lẹ̀ mi máa fi ń kọrin yẹn gbà ó ń sìn ẹni tó sì lè wí bẹ́ẹ̀ wájú ọlọ́run subhanahu wọ́n ní lójú ayé àwọn mẹ́rin bá ti dé wọ́n bá ní àwọn rí ẹ̀rí rí Umar wá ń wọ́n lẹ́ẹ̀kọ̀ kan rí eléyìí ni mo rí wọn tí wọ́n dì mọ́ wọn ọ̀rá wọn ni ọ̀yà ìwọ́ bọ́ sẹ́gbẹ́ kan ọ̀kẹ́ òde ọ̀kẹ́ lòun wọn tí wọ́n dì torí ohun tí sẹ̀rí àwìn ni pé wọ́n gbọ́dọ̀ rí ọmọ inú tìró kọ́ wọnú ìyá tìró látijọ́ tí sẹ̀rí àti wàá bẹ̀rẹ̀ kọ́ sẹ́ni ọ̀rọ̀ ọmọ inú tìró tó ṣe kíni tọwọ́ inú ìyá tìró títí tò ní tàǹtọ̀rọ̀ yìí tí ẹ bá sì gbàtáyé dayé pé wọ́n lè fi ansẹ́s wọ́n fi gbé lóbi di pé ìgbẹ́ èèyàn ọgọ́rùn-ún èèyàn àtẹ́gbẹ̀rún èèyàn ní ọ̀padà wàá rọ́ ọmọ inú tìró tọwọ́ inú kiri o ìyá tìró èyí tó wà látànẹ́wá òun ni kíyàn lọ sí kíni kíyàn lọ jẹ́wọ́ ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ ihun tí èèyàn bá rí láàrí dájú èèyàn gbọ́dọ̀ gba personality èèyàn gbọ́dọ̀ bá jẹ́ àbòsí anabi sallallahu alayhi wa sallam ó ní sẹ́mẹ́ni tó jù kanlẹ̀ ẹ̀rí wọ́n á nílò òfìsẹ́ ọlọ́run wọ́n lẹ́ni tó jù kanlẹ̀ láàrin wa òun lẹ́ni tí ò lówó tí ọ̀rá dùn gbá láyé a anabi ni kò rí bẹ́ẹ̀ o ẹni tó jù kanlẹ̀ nínú ọjọ́ mi tọ́lá ọjọ́ gbé dalẹ̀ kẹ̀yàmọ̀ yóò kórun wá bíbà gbogbo òun rè ó pè wákàtí márùn àti gbogbo nẹ́fílà àti tahajud gbogbo ẹ̀ ní àti zaka àti sàrà àtàwé àti hajj ṣùgbọ́n jọ́ ń bọ̀ wá yẹn ó ti bú yẹn ó ti gba dúkìá èèyàn lọ́nà tí ọ̀tọ́ ó ti bọ ọmọdé àbí ẹnìkan jẹ́ ó ti lu èèyàn kan ó ti dèjì èèyàn lẹ̀ á wá fún eléyìí nù dáadáa rẹ̀ á fún tọ̀hún nù dáadáa rẹ̀ gbogbo dáadáa bá wá tán bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn ẹni tó ṣàbòsí fún wọn tún pọ̀ ńlẹ̀ yìí ẹ̀rí wọ́n bá tún máa lọ múnú àṣìṣe àwọn ẹni tó ṣàbòsí fún wọn bá jù lé lórí wọ́n wá padà jù sínú náà wọlé yẹn àtúnbí lọ́wọ́ ọlọ́run dákun má jà wọ náà ẹ̀yin onígbàgbọ́ òdodo nínú àbòsí tó tóbi òun ni kéèyàn jẹ́ èèyàn lówó ó sì má tètè san ó sì lágbára Ile eléyìí lọ pọ̀ jù láwùjọ wa ádẹ má gbàgbé o ó ń gbèsè ọ̀rọ̀ ní àbáyọ níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala arákùnrin kẹlọ bá nẹ́bí sallallahu alayhi wa sallam ó ń ṣe ọlọ́run tí mo bá lọ jagun ẹ̀sìn tí wọ́n pa mí mboni ń bò ní ń lọ anẹ́bí ni ọkùnrin yẹn bá yẹ́yìn kó mo rò ní jìbìlú sáré wá bá pé ìdáhùn yẹn ò sí ìyẹn ń dáadáa àná ìbá pè padà pé ọyá wá arákùnrin ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan ọyá tún sọ kí n gbọ́ ọkùnrin yẹn bá níbẹ̀ ni àní tí mo bá lọ jagun ẹ̀sìn mo jagun ẹ̀sìn wọ́n bá pa mí síbẹ̀ níbo ni ń lọ ànábì ní àlùjẹ́nà ni ọ ilẹ̀ dẹ́yìn àti tó bá ní gbèsè lọ́rùn nìkan ló gùn ọ ẹ̀rì gbèsè àárín ara wa tún nìyẹn o tó yàgbé lójú ayé mi sallallahu alaihi wasallam tí wọ́n bá gbòkú kalẹ̀ tánàbí bá débẹ̀ nígbà tí ò ti sí ẹ̀sìn ò ti gbà yìí anabi obìnrin pé tó ní gbèsè tí wọn bá ti tó ní gbèsè anabi ọtá di mẹ́rin àgbà sọlù aláṣọ àhìdìkù ẹ wá kírun sí èkejì yìí lára ẹmí òní kírun tó ń gbèsè la ẹ̀rí ǹgbọ́n wa padà di pé ìgbàláyè ẹ̀sìn wà anabi sallallahu alaihi wasallam yóò wá pé tó gbèsè tí wọn bá ti ní ni ó ní gbèsè anabi ò ní gbèsè yìí ní èló ni òun nìyí ǹgbógun rẹ̀ kó fáwọn fámìlì ẹ̀ ẹ̀rí bá anabi ti padà ń ṣe nìyẹn ló ti wá nù hadith yìí pé ẹ̀mí onígbàgbọ́ òdodo wọn á sọ̀rọ̀ ni tọ́ba jẹ́ ní ìkẹ́ tó yẹ kó ti máa rí ìkẹ́ nínú sàárè kò ní rí ìkẹ́ yẹn títí wọn á fi san gbèsè rẹ̀ fún gbogbo ohun tó ń ká ọ sẹ́wúrí lọ jẹ́ gbèsè ẹ dákun pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa tába ti ń jẹ láti máa gbìyànjú ká máa wọ́n náà láti san àgàgà yìí tó wá tóbi jù ńlá àbòsí òun náà ní pé kí lágbára àti sẹ́ kú má sàn anabi sallallahu alayhi ó ní ìpẹ́ ẹsẹ̀ gbèsè abọ́rọ̀ abọ́sí ni o ẹ̀yin onígbàgbọ́ òdodo nínú àbòsí tó tóbi òun náà ní kéèyàn bo àwọn obìnrin sí eléyìí tó gbajúmọ̀ láwùjọ wa púpọ̀ jù ẹlòmíì ti bá múra àti fẹ́yàwó kò sí ohun tí òní yóò fẹ́ lè náà gbogbo láti adìẹ fún tọ́ba lóhùn tọ́ba ní òun nídìí kíníkan ní ìsìyọ́ ni à mọ̀kẹ́ gbọ́dọ̀ sọ kíní ẹ̀wé rẹ̀ mọ́ ní ìgbédé báyìí kóbi ọ̀bọ sí lọ́wọ́ tán yóò chẹ́ǹjì gbogbo àlámọ̀rí yẹn yẹn ni wàláyé àbòsí ni anabi sallallahu alaihi wasallam ó jẹ́ yẹ wáyé pé inú àbòsí òun ni kéèyàn obìnrin sí. nínú ẹ̀tọ́ rẹ̀ ẹlòmíì ṣe títí dóní olónìí ẹlòmíì òfìyàwó rẹ̀ ń sọ̀dá kí rẹ̀ mọ́ àdàdúlù kó tó wà nú àkọọ́lẹ̀ pé tí yẹn bá ṣe bẹ́ẹ̀ tó kó ní sinà ní alágbèrè nínú ta gbọ́dọ̀ tún síwọ́n bẹ́ẹ̀ ní ìṣàbòsí wọn ní ìnáwó fún ẹnìkan sọ fún rẹ̀ à ó béèrè lọ́wọ́ àwọn obìnrin tí mo ti fẹ́ rí fún wọn lówó oúnjẹ ọ̀rọ̀ ọ yẹ kó àwọn ẹni mo ti fẹ́ rí èmi ọ̀rẹ́ mi àti wọn ọjọ́ ọlọ́run owó ọwọ́ adé pọ̀ ọmọbìnrin òun lọ́mọ ọmọ ti ń lọ léèwé òun ní jẹ nímú ní ṣe fúnra rẹ̀ ẹlòmíì ọba tẹ̀lé yóò tún kó wọn jọ wọn tó bíi mẹ́ta àbí mẹ́rin nígbà tẹ́sí òsì yẹ wọn yóò kó wọn jọ bíi mẹ́fà bíi méje bíi mẹ́jọ ẹ̀rí tọ́ba dọ́dún eléyìí lónìí ẹ̀ló akun títà òní bó o sì ní o sáré nkẹ́kẹ́ ń bẹ̀rẹ̀ tọ́ba ti ní kò sí báyìí kàlá ọ̀dọ̀ òun kó orúkẹ̀ lálẹ́ ẹjọ́ nínú ọba dọ́dọ̀ ẹlòmíì ló fóònù sí fóònù o gbẹ́ ẹ̀sìn àá láǹtẹ̀ àti ẹ̀dúpẹ́ fọlọ́hún ṣé nǹkan kan wà ń lẹ́ ń à mi ro màlà kékeré kan à kàlàs yọ bọ́lẹ̀ yọ fìlà wọn láyé orí burúkú gbà. fi sọ pé òun ṣe é ṣe é ṣe kò ní kókó kò lè ní kókó. ó ní ọ̀hárìjú wọ́n yẹ ti obìnrin ni o ọmọ òrukàn ni o àwọn ọ̀lẹ́ méjèèjì yẹn tí yẹn bá fẹ̀sọ̀ wọn dùn wọn wà láyé ẹ̀ṣẹ̀ ní ńlá ni kẹrin ẹ̀ dẹ́ṣẹ̀ kankan tí ẹ bá ṣe yàwó mi la fẹ̀sìn kan fún lọ́wọ́ oúnjẹ ah olórí ẹ̀ṣẹ̀ náà lọ sẹ́ ẹni èmi ò mọ̀ mọ̀ pé gbogbo nǹkan tó yẹ ká dùn wọ́n lẹ́yìn obìnrin tí nǹkan fún lówó ti fún ni tó bá nídìí ẹ̀ṣẹ̀ ńlá náà lọ dání àbúrò ẹ̀yọ̀ olóbìnrin tọ̀lékìnì ẹ̀lẹ́m tó tẹ̀ ní. kọ́ mi lè ojú lọ wẹ́ lómi ìfẹ́ tó o bá ti lè fún mi jẹ́. obìnrin mi ọ̀ sọ pé ẹ nígbà wọn á ti fún ọ bí méjì bò ní ṣe wá ní màá forí rọ ni yóò bá máa lọ gbowó mi kan yóò tún máa gbà kẹ́ mi yóò sì ló ń wà lábẹ́ wọn láyé orí burú ni ẹlẹ́mi wa ti sẹ́yọ́ sọ yìí pé obìnrin ọ̀gbọ́n tòun nínú ìfẹ̀tọ́ yìí dùn wọn òun ní kéèyàn ntọ́ wa ní ìlànà ẹni yẹn lásìkò ooru kéèyàn dá fẹlẹfẹlẹ fún lásìkò òtútù kéèyàn dá ètò kì fún ọlọ́ọ̀lọ́mọjọ́ tẹ́lómi ti ra sọ fún ìyàwó ẹ̀ kẹ́yìn àtẹ́wòde ó tún ní kóbìnrin tí ọba tó ra sọ láyé ó tún ra sọ kọ́ sí ọlọ́run máa sọ fún mi tó ti wá dàbí pé kọ̀ọ̀fẹ́ ẹjọ́ ẹ bá gbọ́ sí gbogbo àwọn kọ̀rọ̀kọ́rọ̀ gbogbo àárín ibi táwọn bàbá mi ń gbé bíbà yìí ògédé obìnrin lẹ́ẹ̀ma ó ti jẹ́ bẹ́ẹ̀ ọkùnrin obìnrin ó ń kọ́lé àbòsí yìí lọ́fà kò ní í jọ

ìpínlẹ̀ ẹ̀sìn náà ni ìpínlẹ̀ ìdá àwùjọ rú ni ìpínlẹ̀ ìbàlẹ̀jẹ́ ni. tó níbi wọ́n bá ti ń lẹ̀sìn tí wọ́n ti mọ́lé kó sùn sẹ́wọ̀n láwọn ọjọ́ pé kí wọ́n lè jẹ́ níyà bẹ́ẹ̀ kó fi yí padà bóyá sẹ́ni ò ní lọ́wọ́ kí wọ́n bá wá sẹ́ bóyá àwọn tí wọ́n ń da ọ̀nà gọ́fìnà ni ọlọ́ọ̀bá tí ó máa bá wọn kó yọyọ tí ó fi máa rówó tí ó fi máa fún yàwó kí wọ́n ti bẹ́ẹ̀ fún nínú àbòsí ẹ̀yìn onígbàgbọ́ tuntun òun dẹ̀ ni kéèyàn ṣiṣẹ́ fún yẹn kéèyàn má kún lówó iṣẹ́ rẹ̀ fẹ́ẹ́ rí i ó wà nù hadith tó lálàáfíà wọn lòdì sí ọlọ́run ọba sọ yìí pé ọlọ́run ọba àlekè ọlá sọ báyìí pé àwọn ti ń bẹ gẹ́gẹ́ ní ndí gbé mo bá sì ní ń bàjá ní ń bàjá ni kò lè ni ní nǹkan yìí o ọba ni o ti ń lọ ọ́fíìsì àbá àtọ́gbó ṣé ọkọ̀ tẹ́ǹsì lòdì wà sílẹ̀ béèrè rẹ̀ bí wọ́n bá ní ẹlẹ́bí kọ́ ẹ̀rí nínú ẹni tọ́lọ́ ló wọn ọba já nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà lẹ́ni tọ́lọ́ ta ọmọlúwàbí ó tún ajẹ owó ẹ̀ mọ́lẹ̀ ìkẹta òun lẹ́ni tí ó gbá yẹn ṣiṣẹ́ ẹnìyẹn ti ṣiṣẹ́ yẹn pé dáadáa wàá fún lówó iṣẹ́ rẹ̀ mọ́ ẹ̀yin onígbàgbọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alaihi wasallam ó ní ẹ̀tọ́ yín ẹ̀tọ́ kálukú á dá padà fún jọ̀gbìn dàlù ẹ̀yà náà ẹni ọba jẹun oníwọ̀ mọ́ tiẹ̀ á gbà fún lọ́dọ̀ ẹni tó jẹ́ débi wípé wọ́n máa gbẹ̀sẹ̀ fún ẹrẹ tí ò níwo lọ́dọ̀ ẹrẹ tó níwo ní ọ̀gbìn jàdà sí yàrá ẹrẹ tó níwo láyé tó fi kàn yí tí ò níwo tó bá díjọ́ ọ̀gbìn jàdà sí yàrá náà ọlọ́wọ́ wa sọ wípé yìí tí ò níwò yẹn ó níwò èyí tó níwò láyé tẹ́lẹ̀ wọn ò ní níwò wọ́n wá sí wò yẹn kẹ́ńjọ́ fi dàlù ẹ̀yà náà bí ìdájọ́ àwọn ẹranko ti tó lọ nìyẹn ẹ dákun ẹ má bora yín sí tẹ́ ẹ̀ bá bọ́ lọ́hùn sí tẹ́ ẹ̀ bo ẹ̀dá níyàn míì sí ẹ má bora yín sí pẹ̀lú kí yẹn máa dẹ́sẹ̀ àti pẹ̀lẹ́sẹ̀ lèyẹn fi ṣàbòsí fúnra rẹ̀ nítorí pé ẹni wọn bá dẹ́sẹ̀ ó wù àbàjẹ́ ara ẹ̀ ló bò sí nítorí pé ńgbà tí àyàn ọba ṣẹlẹ̀ òun náà ni ó dé sí lọ́lọ́wọ́ ọba àlìkẹ́ láti sọ pé ọmọ ọ̀sẹ̀lẹ̀ múnà ẹni tí bá ń dẹ́sẹ̀ tí ń wù àbàjẹ́ kò gbọ́ àwọn ọlọ́wọ́ ọba tí ó wọ̀ láìkí nìkẹ́ àná àfùsẹ̀ ọ̀hún yẹ̀dìlímọ̀n ṣùgbọ́n ara wọn ni wọ́n ń bò sí ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ má bọ́ ọlọ́run sí ẹ má bọ́ra yín sí ẹ má bẹ̀ mí yín sí ìfò ìsàbò sí yìí tí wọ́n padà fà bámọ̀ jọ́ gbẹdà lọ́kẹ̀yàmà ni à ń bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run sẹ́kùn rẹ̀ wá lọ́wọ́ jù wá lẹ́yìn o yá lè pàpò títí o má jẹ́ alẹ́ sàbòsí ọlọ́run ọlọ́run dákun má jẹ́ alẹ́ sàbòsí sáwọn ẹ̀dá rẹ ọlọ́run má jẹ́

dákun má jẹ́ bí ọba jẹ́ ọ ọlọ́run wá tún lé kálukú wá ṣe gbogbo ẹni tó fẹ́ ná ọlọ́run dákun jẹ́ àmà rí ná gbogbo àwa tá a fẹ́ ná ọlọ́run dákun jẹ́ àmà rí ná gbogbo bá ṣe wù yẹ lómi ọmọ àtọ́jú à ìní ni kéwù ṣe pé ṣe ọlọ́run dákun pèsè sẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run عباد الله إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد قوموا إلى صلاتكم رحمكم الله تعالى